oníbèrèbèrè pé báwo ni àwẹ̀ inú Rajab ojú pọ̀nà wo nìyẹn lè fi gbà tí ó fi pásúnà mu. alhamdulilah salatu salamula ala alihi wa sallam ala muhammad àwẹ̀ Rajab kò sí alákan tó dání kò sí hadith kan tó wá pàtó pé àwẹ̀ Rajab dá alákan ní o àwọn àhàdì tó wá ń bẹ̀ kò sí ìtọ́ tó dá láàfíà pé sẹ́yìn náà má lọ dára abára yẹn tí wọ́n ń gbà wẹ́rọ jáàbù a máa ń ṣe wọ́n blála ènìyàn ya ẹ̀túnu kẹ́ jẹun so torí pé nítorí kí sọ̀hábì ìmọ̀sọ̀rẹ́ khalifa ìmọ̀ṣẹ́ bẹ́ẹ̀ wọ́n náà pé ń rí sí pé kí wọ́n máa dá wẹ́rọ jáàbù pẹ̀lú àníyàn kan pẹ̀lú pé ó ń dá ládàkàn ní so àbí adésanwó apàdésọ lọ́dà kan so dúpẹ́ bídíà ni bọ́tí yẹn bá gbà nígbà pé ẹni ọkàn bọ́ sọ́jọ́ kan náà ọjọ́ tí a máa ń dára ẹnu súnà bíi yam alhamis sẹ́mà yam ẹ̀sìn so àbí alayamu bẹ́ẹ̀d so kò sí tó bá níbẹ̀ àbí èèyàn tiẹ̀ fẹ́ dánwó yẹn kí wọ́n dára ẹnu ọjọ́ pé láti fi sin náà ọba tí ò ní ṣe pé bóyá torí pé rọ́jà bù jẹ́ rọ́jà bù àbí torí pé ọ̀dọ́ alákànni kò sí ìkan bá níbẹ̀ sóye. So, torí pé àwọn àhàdísì wa tó ṣe wá lójókòó láti gba àwọn náfìlà pọ́nbélé sóye láti súnmọ́ ọlọ́run àbá ọlọ́run àbá lọ́wọ́ náà.